السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀pẹ́ni fọ́lọ́wọ̀ bá tó síwá ní mùsùlùmí alhamdulillah látọrọ àlékún ìkírà àti gẹ̀rẹ̀fà nàbí sallallahu alaihi wasallam ẹni tí ọlọ́run ọba rán láti bá máa jẹ́kẹ̀ fún gbogbo wa alọ́bà ní sàlékún kí a nàbí wa bá ní sàlékún ọlá rẹ̀ hmm. àti àwọn rẹ̀ àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànàbí àtúnbí Allah subhanahu wa ta'ala nínú ìjọkan oṣù rẹ̀ wípé àníṣe àwẹ̀ tá ń gbà lọ yìí mẹ́jọ jẹ́ òpin àwẹ̀ fẹ́mi àtẹ̀yìn. ní àná àyàn ọ̀rọ̀ díẹ̀ lórí ọ̀nà méjì tí àlá tó pín sí èwo là máa ń èwo ni àì túnbẹ̀ ṣùgbọ́n gbogbo náà wù kí fi àwọn àlàtí ọba máa fi hàn wá fún wa sí àwọn nǹkan kan bẹ tó so mẹ́lẹ̀ ìgbí a sì ń sọ àlàǹgbà míì èèyàn lè la tí ó jẹ́ àlá òdodo tí èsì sì hàn lónìí káàkiri rẹ̀ alásìmí ń èèyàn lè la tí ó jẹ́ aláàbú tí èsì èèyàn ni ẹnì tó ní àkọ́kọ́ ajá ka àwọn mẹ́jẹ̀mú ọ̀pọ̀ ṣùgbọ́n àlekàtán tó jẹ́ pé ẹ ń bá wù kálárì ọmọ jẹ́ ìró dùnú látọ̀dọ̀ náà wọn bá fún wọn ni man arọ́dà and tasdukọ̀rù ìyáàrù fal yohadisi sidik gbogbo ń bá fẹ́ kí àlá àwọn ọmọ jálẹ̀ òdodo tí ó pure tí ó máa jẹ́ ìtọ́nisọ́nàdọ́ ọlọ́run ọba fún tó ti rí nǹkan lójú wọn báyìí yìí sábà máa túmọ̀ tí pọ́lọ̀ fi ń tọ́ sọ́nà bí nǹkan bó ṣe rí nǹkan ni ó rí bẹ́ẹ̀ kóńtọ̀ ọjọ́ kọ́ máa jẹ́ ni tí yóò máa sòdodo ẹ má fẹ́ kálá àwọn ọjà lòdodo kó náà jẹ́ ta ni o kọjá olódodo wàyá zárọ̀ ẹ̀fàlíyàdà lìkẹ́dìb kóńtọ̀ sì máa sọ́ra fún irọ́ pípa irọ́ pípa ó burú jáì agaga fún ẹni tí ọ ń fẹ́ kọ́lọ̀ wọn máa fi tí bá ń ràn lójú ran kó máa bóun fi ṣe atọ́nisọ́nà fóun láwọn nǹkan tó wà máa ṣẹlẹ̀ sóun nínú ìsẹ̀mí ṣé àlá náà máa jẹ́ ìfúnilá lórí dáadáa nígbà mi a máa ìfúnilá lórí kùdìẹ̀kùdìẹ̀ pé à ń tó ń ṣe ń kọ̀rọ̀ yìí méje

àtọmọkíw àtẹlẹ́yà àtẹ̀ntí ọ̀jẹ̀lẹ́yà sáàbọ̀ ń bẹ̀ bí gbogbo wa la sì ń fẹ́ kí ìtọ́nà bá fẹ́ fi hàn lójú ran kọ́ jẹ́ nǹkan tí ò ní jẹ́ fún wa débi pé ìyẹn láwà àkórí ànímọ̀túmọ̀ rẹ̀ yóò sì máa jẹ́ ìnira ní ìsàlẹ̀ ọkàn jẹ̀mẹ́rà wàlẹ̀ gbígbà agbọ́dọ̀ sára fún ìmọ̀ sọ̀rọ̀ èèyàn lẹ́yìn kájọ́ lẹ́yìn àwọn ọ̀nà tí ẹ̀sìn sàlàyé fún wa wípé èèyàn lè gbà sọ̀rọ̀ èèyàn lẹ́yìn tá a bá ti gbogbo ẹ̀ náà ń padà síbi dáadáa ni nínú ẹ̀ àdìsáré kàtán òní tí wọ́n bá fẹ́ mọ̀ ń pa ẹnìkan ó sì gbọ́dọ̀ sọ́jú tó ọba mọ̀ ń pa rẹ̀ lọ ó sì gbọ́dọ̀ parọ́ ẹni tí ẹni fẹ́ mọ̀ ń pa rẹ̀ tó ọba yẹ parọ́ tó ọ̀tàn wọn tí wọ́n bá yẹ fi sí ààyè yẹn gbogbo ayé làrá òní ọmọ pé èèyàn ó ń jìbìtì ni kò mọ́ ọ̀kan la iná wọ́n wá bọ̀ wípé ẹlẹ́gbẹ́jábá yìí kí lẹ́rí sí kí a fi nǹkan báyìí sí ọ̀dọ̀ rẹ̀ ah ta lọ́kọ̀ wípé kẹfì ọ̀dọ̀ rìnà wọ́n ni à ah, tẹ́ bá lálà lóòrù lẹ́rí ọ̀dà bọ́ọ̀lù yẹn bá sì sọ bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ lẹ́ni tóun sì mọ̀kò ń jábà ló ń tàn ṣùgbọ́n tí ìbá mọ̀kò ń tí wọ́n bí yàbá kí ni téèyàn sọ pé á ah, ọlọ́run lọ́mọ kọ̀kọ́ ẹnì kọ̀ọ̀kan o ṣùgbọ́n itọ́ dáa jù ẹ tún gbìyànjú ẹlòmíì wò náà lọ ń bá jẹ́ ọlọ́pọlọ onídìí ah, ni bẹ́ẹ̀ eh, eh, ní ara ti ti gangan ẹ̀rí ti tẹ́ ń bí mi ń tọ́ dáa jù kọ́nà tó ń ṣe kó tó àná ṣe kọ́nà ń sáàjì sí dáadáa ọmọ tẹnuwa jáde ẹ̀tún síbi ń tẹ́ pè ní orin ké ọlọ́run sákọ̀ ọkọ̀ ẹnìkan lọ́pọ̀ nìkan máa mójútó ẹ̀bà gbìyànjú ẹ̀tún súnwájú kẹtùwà kí lẹ ń pa ẹni báyìí báyìí báyìí tó lọ fẹ́ afọ́mọ̀ yìí ń tó bá mọ̀ tó jó òótọ́ kí èèyàn sọ lọ́nà tí èsì tó ń ṣe wípé èèyàn ó tún kún rẹ̀ ju bí tí ẹ̀sìn ti fún ní àǹfààní lọ pé ah àfa ìyẹn dára o àjọ jẹ àjọ mu èèyàn dáadáa ni wọ́n but nítorí ọ̀kan mọ̀ ni pé afọ́ ọ̀làlẹ́bù ju wípé afẹ́fẹ́ ti bínú lọ ṣùgbọ́n tí wọ́n bá bínú ah àfi ìgbọ́ kí ìgbà wẹ́ẹ́

ẹ̀sì wàá wo wọ́kọ̀fà aláṣẹ̀fìrìà àwọn tí ó dúó létí ọ̀gbọ́n náà jù nínú ẹ̀bí àdámà alìhùkámù wàlìhùlámà àwọn tí wọ́n ń ṣèjọba àlú àti àwọn àfà ìní ẹ dúó létí bèbè kíni bèbè iná kéèyàn bá yẹ̀jẹ̀ bèbè iná ni kẹsàn ìlà ìdá bèbè iná ni ṣùgbọ́n èso ọmọ mújọba ní ààyè wípé àwọn ò rí pé à ṣèbáyà táyì ń dá àjẹ́ náà ni tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nìkan wọ́n sọ sọ sọ sọ débi pọ́ntò ní fẹ́ ìlébòdì ńlẹ́ mọ́ bẹ́ẹ̀ sì làáfà náà ọ̀tọ̀ níbi wà sí lọ ọ̀tọ̀ níbi tó gbò wà sí lọ nítorí pé ọfẹ́ ẹbẹ nìkan jẹ́ yọ́ ma wá dọ́gbọ́n ẹ̀ẹ́nà afá gbìyànjú náà ṣùgbọ́n alhamdulillah ọlọ́run fún ọdún mẹ́pọ̀ bá eh, ọmọlúwàbí ara wọn kéré eh, ọlọ́run fún tí wọ́n bá tún rí àlèébù lára èèyàn tí wọ́n rí pé àdámọ́lá àlèébù ìṣùgbọ́n kí èsà àlèébù re wọ́n sì tún máa bá bò ó wọ́n tún máa bá bò ó wọ́n tún máa bá bò ó ọlọ́dà kan sànú wa o ọlọ́dà kan sọ rẹ o ẹni tó bá fẹ́ kálá kọ́ máa jálè òdodo àwọn tí yóò máa ṣe nìyẹn yóò máa jìnà sáti máa parọ́ yóò máa sòótọ́ yóò máa jìnà sí ìmá jẹrin èèyàn lẹ́yìn wà nàmí ìmọ̀ta ẹni tẹ́kálá àwọn máa jálè òótọ́ gbogbo bọ́ọ̀ máa ti fún agbára tó kọ́ máa jìnà sófòfó gíbà yàtọ̀ sí òfófó ìjẹrìyàn lẹ́yìn ọ̀tọ̀ ká lọ máa gbọ́rọ̀ lọ báwọn èèyàn ìjẹrìyàn lẹ́yìn tí mo sọ yìí àwọn èèyàn kẹ́mọ̀ ti wà rí tẹ́ fi gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ní òní Imam Bukhari rahimahullah ta'ala nígbà tó di pé ìpọ̀kakú ó ń débà Imam al-Bukhari Imam wọn ń ké gbàyà ìsọ́lọ́run pé ọlọ́run gbàbọ̀ mi sọ ẹrù mi sínú wípé kò lè sínú ìwé sẹ́mi Ah, bọ́sẹ̀ wà ní ìlẹ̀ nìkan bá sọ́ọ́ lẹ́gbẹ̀ẹ́ wa lẹ́yìn tá a rí i pé ẹni ìmọ̀ ti nẹsẹ̀ kan sí àlìkìyàmọ̀ ìkànnbẹ̀láyé ẹ̀rù ọba yẹn kí wọ́n Al-Bukhari sọ́jọ́ náà ó ní ọbì mi ó kú tìmọ̀ pé inni lam aktab ahadan nẹ̀mísọ̀rọ̀kọ́t ọlọ́run dákun sọ ẹnì kọ̀ọ̀kan wa o dákun ṣàánú wa o bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan yìí ìmọ̀ ń sọ èèyàn di ẹnì tọ̀jọ́ wípé yóò rò pé òun mú nǹkan lọ́dọ̀ ọlọ́run tí ò ní mú nǹkan débẹ̀ mọ̀ nítorí pé gbogbo ń tá a máa ń sọ ń pa àwọn èèyàn lẹ́yìn tí ò sì rí bẹ́ẹ̀ tọ́jọ́ gbàrìkì àmọ́ inú iṣẹ́ eré wa gbogbo ń tàrùpá àbàjẹ́ nínú ìjọba lóàbí wọn gbogbo tàrùpá ti kó bá wọn tí wọ́n fi lè pìyàn síṣẹ́ mọ́ tí wọ́n fi lè fi dáadáa lọ wọn gbogbo ẹ̀ lọ́nà wọn bọ́yọ̀ wà òfòfó ìlànà kéèyàn ohun ọ̀rọ̀ lọ́nà òdì láti fi bàtẹ̀ nìkan jẹ́ tàbí kéèyàn rí pé àwọn èèyàn ń ṣe nǹkan ti lọ́wọ́ nǹkan ètí ìdí pé wọ́n kọ̀ǹkú lórí ẹ̀ ó ti gbẹ̀yìn nítorí pé ọ̀hún wápò kọ́ máa fi àwọn èèyàn gbókùn máa fi hàn gbogbo àwọn ẹ̀sẹ̀ sí báyìí bayi sọ́lọ́ sọ wípé àkọ́kọ́ a máa fàyà sàárè fún yàn yàtọ̀ sẹ́yìn tó yóò kò lọ́dọ̀ náà bákan náà sì ń fi àsìkò yìí rọ àwọn tí wọ́n tí wọ́n bá ti ń pé méjì mẹ́ta mẹ́rin wọ́n fẹ́ máa ń fọ̀rọ̀ panu ẹ̀dákun ìlà fi rínú àwọn sálàf èèyàn dáadáa lẹ́ni wọ́n ní téèyàn bá rí wípé bòròbòrò pọ̀jù sẹ́mi pọ́rọ̀ ojú oorun là ń sọ sáà fi dé díntà dé yìí bòròbòrò tó pọ̀ yìí ni wípé kò lè má sọ̀rọ̀ ẹ̀yìn wọ́n ní tó dáa jù òní kó wulẹ̀ máa sọ̀rọ̀ mọ́mí rẹ̀ àti dádì rẹ̀ lẹ́yìn ah. wọ́n bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ bàbá àti ọmọ rẹ̀ sọ́mọ rẹ̀ wà nù náà níjọba ìgbàmọ̀ yóò máa fẹ́ tí èèyàn sọ fún tó bá wá jẹ́ pọ̀rọ̀ bá àti ìyá rẹ̀ ní sọ ó jẹ́ ọmọ ní ọ̀pàdà jẹ fáwọn kò ní ta ládá ń síta tó jọba ìgbàmọ̀ wọ́n bá wọ́n bá máa kó ládá ilé náà wọ́n ti máa kó ilé náà wọ́n máa dà sí padà ẹ̀dá kò jẹ́mọ́ gbogbo àtàwọn fẹ́ máa sọ̀rọ̀ ẹjá kọ́ máa sọ̀rọ̀ ẹ̀yìn kó sì má máa ṣe òfófó àwa ń bọ̀. ilmi ìkíní sùnà ilal Qur'ani turshiduna. ṣebí gbogbo òbí ló ń bẹ láwọn fún gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n yà rẹ̀ lára ìlànà gbòógì tí ọmọ lè fi dolóyè rẹ ni kí òbí mú ọmọ lọ sí ilé ẹ̀kọ́ rẹ̀ pàápàá jùlọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àlá fi ṣe al ìdí pàtàkì rẹ̀ tá a fi ṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́ mahadu tahfidil Qur'ani wa institute of Quranic memorization and Islamic studies IQMIS ìyànà bódìjà ọjọ́ express road Ìbàdàn lábẹ́ bàbá wa fọ̀dílẹ̀ tó Sheikh Sulaiman Muhammad al-asl awwal àmúbíẹ̀yà àwọn ìpele tá a pìyàmọ́ kalẹ̀ Quran memorization híhá al-Quran Arabic studies kíkọ́ nípa èdè lọ́gbàwá tó yẹ kó western education ẹ̀kọ́ ìgbàlódé day and boarding is allowed telephone oh eight one one nine four two four one two four oh eight one one nine four two four one two four mahadu tafid al-Quran ló ń pe gbogbo òbí pé ẹ wá fún àwọn ọmọ yín dolóríire. àlẹ́ ìkẹwàá wà láàrin nǹkan náà sọ ibu rúùyà káàdìbá ọkà záàbá tó bá jẹ́ wípé ẹni tó lálà nígbà míì ilé ìjí ẹ̀kọ́ fún ẹ̀ tí ó máa tú àlá o ẹ ń bá lálà nígbà míì tó bá jẹ́ wípé òpùrọ́ ni ṣùgbọ́n bó ti dópùrọ̀ tó yìí àmà àkọ́rọ́mọ́yà wà yẹ́kọ̀ olùkẹ́jìbá mi nǹkan ìrì hin kèésì àṣìyánẹ̀ láwọn àsìkò míì aláwọ̀ òdòdó sì náà wà ní àlá rẹ̀ sọ́bọ̀ ń kẹ̀lọ́ lọ́n ọwọ́ pé òun náà gẹ òun nífẹ̀ẹ́ wa ajẹ́kù ti mọ̀ pé tí ọ̀dá ni bákan náà tó bá sì jẹ́ wípé òun rọ́bá ni ṣùgbọ́n lámìyẹ kan ò lè kẹ́díbà nínú kan ìrìlí bí wọ́n tó parọ́ fún náà kò rẹ̀ pé ẹ̀rọ yáyà pánzo àbárínlẹ̀ yájọ bọ́fíìd ò lè gbà bọ́ọ̀lù lọ́tọ́ wa irú òun tàn lámìtẹ́sìdòk rùìyàhùn aláàrí ò ní máa jódòdó bákan náà ẹ ń bá fẹ́ kà láàrún kọ máa dá àṣejé ká gba àwọn ẹ̀kọ́ yìí tó jẹ́ pé ẹ̀sìn wa tó jẹ́ pé orí látúnṣe ń bẹ̀ yàtọ̀ sí pé aláwọ̀ máa pure àkọ́kọ́ yustahabu lè rọ́jò àyànnáàmù alàlùwòdó ó dáa pọ̀ atọ́kùnrin àtóbin wa ká máa sùn pẹ̀lú pa àṣàlù àlàtán kọ́dà kí ara yẹn rẹ́pẹ̀ àràká méjì kó sọ̀rọ̀ bọ́ sí orí bẹ́ẹ̀dì rẹ̀ kó sì ṣe àwọn àdìkár àwọn ìsúnmọ́nà àgbọ̀n dáadáa tàbí bí wa ti dé orí ibùsùn ẹ ń bá máa sùn ní orí àlùwàlá pẹ̀lú ògbọ́nà insha Allah sàtẹ̀kúnù ìyáwó sọ́ọ́lẹ́hà àlà tí ọba máa lá àlà dáadáa ní ọmọ jẹ bákan náà ọmọnìyàn ìdákẹ́nà téèyàn bá ti jẹ́ ń tọ́jọ́ pé kèé sálámù júnù olóde yóò wò olóde gbogbo nǹkan láyé ìpátákọ̀ lálòjúlò ń bẹ̀ kírú ẹni bẹ́ẹ̀ bá lálà ara àyàtọ̀ náà máa fi ìjẹrù wọn wípé láyé kòrò ṣe àmìnà àlọ́ ọmọ ara máa ń nù ni bó ṣe rí ọdá tó lálà bí iye tó máa dùn tó bí bá ti ń jìnà ni ọmọ àdàrú máa lọ nítorí pé gbogbo tó ń náà ń jẹ ìǹtọ́ dàrú nú ayé ní jẹ gbogbo tí ń ṣe ìǹtọ́ dàrú nú ayé ní ṣe obìnrin olóbe bíbọ́ lọ́wọ́ obìnrin ọlọ́lọ́sì mọ́ pàpọ̀ ẹni náà kí gan pọ́lánù ó wà ń bí iṣẹ́ òun náà ni wọ́n dà mẹ́ òun náà ni aṣojú àwọn obìnrin bó ṣe sí àdáni náà ni bó ṣe sí ẹ tẹ́ ọmọ tẹ́ ìjọba gbogbo bí tó bá ní òun wà kọ̀ làkàsì gbogbo nǹkan láyé yìí hàlàálì lọ́dọ̀ ti ti wọn ní ọkọ̀ orí wájú fún lílé gbogbo ìrúṣe sí ìtirú àwọn ẹ̀dá bá nù kí ló wá fà á tó fi jẹ́ pé máa gbàgbé àlá lè bá àfihàn ìyá ti hì nítorí pé ẹ̀mí ẹ̀ lẹ́ wa kẹsìrọ̀tì zunubihi inú ẹ̀ṣẹ̀ ní ti ń ràmù inú àgbàlá omi ẹ̀ṣẹ̀ ní ti ń bẹ́ẹ̀ sì ni wali ma'asihi wa ghibatihi wa namimatihi àti gbogbo àwọn ìṣẹ̀ta àkàlẹ̀ síwájú àti ọ̀rọ̀ èyí tí ń sọ àti òfófó tí máa ṣe gbogbo àwọn nǹkan báyìí òní máa ń jẹ́ kí àlẹ́ èèyàn pokulu musu àwambọ̀ báyìí ní ìsìn ó tún da púpọ̀ ká wá àwọn mẹ́jẹ̀mú tó tún gbọdọ̀ wà lára ẹni tó bá fẹ́ máa tú ṣùgbọ́n a ti ṣàdéhùn àní sábòsí ọlọ́njọ́ jàre náà wà lọ́wọ́ o mọ́jà sábòsí lórí tí a máa sọ fún mọ́ ìdákùn wa o èyí tí máa mú yàn sábòsí ẹ eh, ọlọ́run dákun má fi ṣàdánwò fún wa o à ń ka gbogbo àwọn mẹ́jẹ̀mú tí máa jálé èèyàn ọ̀já òdodo sẹ́mi ń ṣe èmi tí mò ń sọ fún yín sẹ́yìn tẹ́yìn náà ń gbọ́ sẹ́yìn náà ń ṣe tá àbájọ máa ṣe tẹ́lẹ̀ kájọ̀ ká máa ṣe báyìí tó bá jẹ́ wípé a máa ṣe tó bẹ́ẹ̀ ká dákun ká tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ ní báyìí ṣùgbọ́n mo sọ pé àní sábọ̀dọ̀ sí pé àwọn àfà wọ́n ní ààrẹ ìmọ̀ ọlọ́run ọba tí ń sì mẹ́rin wá lórí rẹ̀ ó ń mọ̀ lọ́rọ̀ aláì torí pé fa ilẹ̀ ìsáànà àṣìyáná kọ́dìyàrọ̀ ṣe àlìnàfsìyìn èyí a máa lálàǹgbà mi kádìyì mú mọ́tọ̀ ni èyí a máa lálàǹgbà mi tó ẹgbẹ́

a ó ṣẹ̀bí ìrìn tàbí ẹlòmí ìtọ́jú olóòpù ẹ̀ bọ́yá ní ọ̀rẹ́ rẹ̀ bọ́yá ní ẹbí wọn náà tí ẹjọ́ jọra wàsàní yìí tàbí rẹ̀ bákan náà àwọn ń Abu Jahli kí ni ìṣàm ó kúkú rí èmàkálójú rẹ̀ kí ni torí rọ́ àfihàn mẹ́rin annáwó Islam ọlọ́làpọ̀ ń wọnú ẹ̀sìn Islam tọ́jẹ́sìn ọlá yìí wà báyọ̀ sọ̀rọ̀ sọ́lám kọ́dà òǹgbọ́ ọ̀run ló wà nàbí báyìí òun sì ń ànàbí látòní lọ ìní ṣe nǹkan kan lórílẹ̀ àti tọ́lọ̀ ń bá rọ pé ká máa ṣe fàkánà dálíkà libnihi àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ òun kọ́ paragba sílámù ọmọ ẹ̀ ló sì wá ní aláhùn sírú ẹ̀ wá wá tó ṣẹlẹ̀ sí àmì náà ẹ̀ jájọ kátàràtàrọ sínú sunan min hadith umul fadil umul fadil atati sallallahu alaihi wasallam ó wá bá nabi sallam jọkan qalat ó ní ya rasulallah hey ra'aytu amran fadi'a tí da bá pè nǹkan ní fàbíù ní tó gbẹnu tán ẹwọ ọkàn mi ọ̀bálẹ̀ ànábì o fàkọ́lá lè sàlám ànábì ní kọ́ ìrọ̀rọ̀ àìt àbọ̀n bí n tàbí bí ti dà lóyìn báyìí dáadáa lórí kí lórí kí lọ lálálà ṣùgbọ́n dáadáa lọ́lá ànábì ẹgbọ́n tó sọ bẹ́ẹ̀ o fàkọ́lá obìnrin bá ní ya Rasulullah irú òjíṣẹ́ ọlọ́run rọ àìtù bàdà àtàn min jasadik èdè lọ́bọ̀wá là táà ní parí bádọ́à oníkítà bádọ́à kí láwà wọ́n bí rọ àìtù bádọ́à tán min jasadik àti babalala mo bá rí wípé wọ́n kọ́ oríkè kan ní oríkèríkè ara rẹ̀ bóyá pa rẹ̀ àbẹ̀sẹ̀ rẹ̀ gbogbo ara rẹ̀ o wọ́n kọ́ ti ibìkan bí oríkèríkè rẹ̀ bóyá táǹpàkù rẹ̀ bóyá tí rẹ̀ bóyá ẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n ìmọ̀ tí mo wá rí wípé tí wọ́n gé kiri ìtàn wọ́n wúdi láti fèrè sí jèrè rọ àìtù bádọ́à tán min jasadika kọ̀dìkútì àti wọ́n gé èjìjì kan ní ara rẹ̀ wàwúdí àti fi hijiri ṣe in tó wá bà lẹ́rù wípé tèmi sásìlẹ́kùn mọ́ bàbá tí wá fi sí yàrá mi ànàbí ọkàn mi ọ̀balẹ̀ ọlọ́mọdé akẹfẹ̀rẹ̀ ọ̀pọ̀ mọ́jẹ̀ wọ́n sí ọ léṣe o ń ṣe ọlọ́run ni hmm, ó mú lè fábílì fàkọ́sọ̀ àfárá mọ̀ tẹ́tìmọ̀ làbí ìbá bú sẹ́rìn wípé ó ní tùwà dáadáa ló sì wà rí sáltẹ̀lídù fàtímọ̀tù ọlọ́run ó fún lọ́mọ ọkùnrin kan láìpẹ́ yìí àkùdí yìí fi ṣùgbọ́n tí wọ́n bá wu ọmọ yìí yàrá rẹ̀ òun ó ti wọmọ yìí ọmọ tí ọmọ ànábì bá bí wá fẹ́ ara náà ni àbí ó ní a bá wá mú ọmọ tẹ́lọ tọ́jú rẹ̀ ní yàrá ẹnìkan ara ní subhanahu wa ta'ala ẹni tó sì lálàá ní aṣọ nǹkan lómi àlá àṣẹ ẹni tí yóò lọ rèé bá lórí ọ̀rọ̀ àlá àtọ́nà bí gẹ́gẹ́ ni ọ̀rọ̀ yìí ń bá ẹ̀rú ẹ̀mọ́ ọ̀bà ìtẹ́ẹ̀bá lárú ẹni tó tọ́ pé àbí wọ́n pọ̀ ga ni àbí èmi ni wọ́n sẹ́ni lágbára ni kí ni torí kẹ́kẹ́ ara wọn yàrá mi jẹ́mọ́ ẹ̀jọ̀ à a níbi ká farabalẹ̀ dáadáa lórí àlámọ́rí ẹ̀dá kan àfẹ́ káfọgbà kájọ tẹ́sórí ìyọ̀nù ọlọ́run ọba

òmùlẹ̀ fábùlì fẹ̀ ṣígìrì ha ọmọ fábùlì ọgbẹ́ ọmọ ń tọ́jú ẹ̀nà yàrá rẹ̀ bẹ́ẹ̀ ni ń wò pé ìmọ̀mọ̀ sí ọlọ́run o àbẹ́ẹ̀wà wèmọ̀ ẹ̀bẹ́wà mọ̀ jẹ̀mẹ́à ta ni ó làrú ẹ̀ sí yàn tàbí wọ́n làrú ẹ̀ sí táyà rẹ̀ òní ká òkè e ìlàfisọ pé ọ̀rọ̀ àlá ọgbà sùúrù ṣùgbọ́n pẹ̀lú ògbọ́n bó ìfúlára ìlàlà ń jẹ́ fún wa ilẹ̀ ìpọ̀lọpọ̀ sí wà jókòó tí lónìí wọ́n rọ̀ pé kìníkà àlálà kìníkà oníkà kankan ẹlọ́mọ gbé wọn lákan wá ẹ̀kọ́ kìníkà ẹ̀kọ́ nǹkan jáde àbọ̀ odidi tọ́pìkì ni wípé ìdájọ́ ẹ̀ ń bá fàlà parọ́ kí ni tí ó sì lè sí kí sì ni àwọn àbí ọlọ́ọ̀ba kí n bẹ̀lú rẹ̀ fúdi èyí àǹbí Allah subhanahu wa ta'ala igbó wa o fúdi èyí pẹ̀lú ògùn ọlọ́run tó bá di yìí àti ọ̀nà tó lè gbàjẹ́ bóun lọ́làlà àbó nǹkan lọ́là kí sì làwọn àǹfúnni lára ìlà kílẹ̀ yìí inshallah rahman atuma tẹ̀síwájú tó bá di ní òun lọ́la kí ọlọ́run bá tó lẹ́mìí kọjọ́ kọ́mọ́tì ìgbà wa rahmatullahi wa barakatuh